الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الكريم nítorí pé kò sí àsìkò lọ títí ìbéèrè wa péréte péréte náà ni màá rọra dáhùn rẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé kí ọlọ́run kó dáàbò bò wá ní àwùjọ wa tí ó bá jẹ́ pé ẹnìkan bọ́ sọ́dọ̀ ọlọ́run èyí tó jẹ́ pé ó sì jẹ́ pé ó ní oyún nǹkan tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ. So òun náà ni wípé kí wọ́n má ṣerú obìnrin bẹ́ẹ̀ pọ̀ mọ́ ọmọ so wọ́n máa ń àtàṣe mọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ kíní kan ṣẹlẹ̀ o àkúfà ni o kíní kan ni o àwọn nǹkan táwọn èèyàn máa ń sọ nílé yìí àwọn tá a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ nírú ìgbàgbọ́ báyìí ìgbàgbọ́ wa ó gbọ́dọ̀ máa wà pẹ̀lú alikitaabu wa sunna a máa béèrè lọ́wọ́ àwọn afa kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ láyé ànábì so bó o ní ó ti ṣẹlẹ̀ sí ọlọ́wọ́n bá ń tóbìnrin kan bá kú pẹ̀lú pé bóyá olóyún nú ni so irú obìnrin bẹ́ẹ̀ yóò máa jẹ́ tó kúkú shahid ọjọ́ tó ìjọba bá lè sọ̀rọ̀ yìí kò sọ wípé ẹ separate rẹ̀ ẹ pín sọ́nà méjì òṣèlọ́wọ́n ọba òṣè bẹ́ẹ̀ àti pé láyà òṣèlọ́wọ́n ọba irú nǹkan yìí táwa láǹfààní sí lónìí tá a lè sọ wípé kí wọ́n operate ẹnìkan kó gbẹ́nìkan sọ́tọ̀ kó gbẹ́nìkan sọ́tọ̀ àwa náà á rí i pé irú rẹ̀ ó lè ṣẹlẹ̀ sọ́bẹ̀ ni wọ́n lọ mú wá tí wọ́n fi sẹpẹrẹtì wọn sọ́tọ̀ọ̀tọ̀ ni kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ láéláé ṣùgbọ́n akọ́rọ́ ọ̀kọ́ mà ní pé irú nǹkan báyìí kò lè ṣẹlẹ̀ láyé ànábi sàṣàrà ó dẹ̀ yẹ pé irú wàhálà báyìí irú aburú báyìí ó dẹ̀ ṣẹlẹ̀ láyé ànábi so látara bẹ́ẹ̀ kò sí nǹkan tó sọ fún wa wípé ká sẹpẹrẹtì wọn sí ọ̀tọ̀ọ̀tọ̀ so mo máa ń sọ fún wa pé ó ti ṣẹlẹ̀ nígbà táwa wà nílé ẹ̀kọ́ tó jẹ́ wípé ní alimadulẹ arabiya nàìjíríà ìkànnì àwọn olùkọ́ onádìrú nǹkan bá ṣẹlẹ̀ sí ìyàwó tó ní tọ́yẹ kó bọ́ sọ́dọ̀ ọlọ́run àwọn yẹn wá ń pariwo yí pé ibi tí wọ́n bá sẹ́ni yìí sí yóò tù ní bàbá wa ní máàdùn àwọn ní kọ́nà kó bá a kẹ́ wọn wọn ní kí wọ́n gbé wọn wá síbi ẹ̀yìn máàdùn kí wọ́n wá sí wọn síbẹ̀ pé kí wọ́n jẹ́ kí bẹ́ẹ̀ ò tu àwọn fẹ́ rí bí ó ti tu so alhamdulilayi so kò sì tún kẹ̀kẹ́ ládìgbà náà lóbi tì sìn àwọn àgbàgbọ́ kan wà tí wọ́n ti kó sí wa lórí tí máa dẹ́rù báyàn ká sọ̀rọ̀ fún gbogbo àwọn kan so ẹlẹ́ẹ̀kejì nínú ìbéèrè wa òun náà ni wípé ẹni tí ò ṣe zìnà lọ́kùnrin àdá tí ò ṣe zìnà lóbìnrin tóbi débi tó dé kí ni ẹ̀san tí ó wà fún kò sí gbèdéke ẹ̀san ká tí ọlọ́run ọba tó sọ fún wa nínú alukurani pé ó wà fún ṣùgbọ́n ẹ̀san tó wà ní pé bàbá tó bá tọ́jú ọmọ rẹ̀ èyí tó jẹ́ pé àwọn obìnrin tí wọ́n fi bàlágà méjì ni àbí mẹ́ta ni òṣìṣẹ́ ọlọ́run ọba ní òun àti ẹ̀wọ̀n jọ wà nù kíni o nínú àlìjẹ́nà eléyìí ẹ̀rí tó jẹ́ pé ó wà wà ṣùgbọ́n dáadáa lèèyàn ṣe kò sí dáadáa kan tí ò ní ẹ̀san so ẹ̀ bá yẹ pé wá ṣe mistake eléyìí ò sọ pé kó máa continue ẹ̀ṣẹ̀ lọ òun náà tó bá túbá tóun náà sì mọ̀ pé wọn ṣẹ̀ṣẹ̀ yẹn mọ́ kò sí wàhálà kankan fún un ní òtún gbẹ̀san wájú ọlọ́run ọba so gbogbo ẹ̀ náà ló ní ẹ̀san níwájú ọlọ́run tí ò sí iyèméjì rẹ̀ because ọmọ kékeré tí èèyàn ń dàgbàlagbà lọ kò sí nǹkan tí ẹ wò lè fi tọ́mọ kékeré jẹ ojú obìnrin lọ́jọ́ kùnrin kò sí nǹkan tó lè fi kékeré jẹ bàbá ló yẹ kó bójútó ma sọlá bàbá pé ọmọ tó bá rí chance pé ó dàgbàlagbà sínú ìjọsìn ọlọ́run kó máa dúpẹ́ ó wà nú àwọn tọ́lọ́mọba ó sẹ́ bòjì bò nígbà tí ò ní sí bòjì àgbòjì ọlọ́run nìkan torí pé náṣà á fi ibadatillahi nínú ìjọsìn ọlọ́run ọba olódàgbà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ẹ náà mo ti dá question méjì question ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n béèrè lọ́dọ̀ ẹ ní tó jẹ́ ní ẹlẹ́ẹ̀kejì òun náà ni masturbation òun náà ni kéèyàn ò fi ọṣẹ sí ọwọ́ kọjá yìí pé yọ̀wá máa lò láti lè máa fi jẹ́ kí nǹkan máa jáde lọ́dọ̀ ara rẹ̀ so eléyìí bẹ́ẹ̀ náà lọ́dọ̀ obìnrin náà obìnrin kó lu ọwọ́ rẹ̀ ní àbí kó lo nǹkan kan láti lò láti jẹ́ pé ó máa ti bọ ojú ara rẹ̀ eléyìí náà wà nù kan tí àwọn afáà sọ náà eléyìí èèwọ̀ òun náà ni wọ́n pè é tó jẹ́ pé èèwọ̀ òun náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà ni wọ́n pe eléyìí fún wa pé obìnrin ò gbọ́dọ̀ dánwò fún ara rẹ̀ ọkùnrin náà ò dánwò fún ara rẹ̀ so bẹ̀tẹ̀ láàrin ọkọ àtìyàwó kò sí ọkọ àtìyàwó kò sí tí ó lè ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì nípa ọfọwọ́ kankan eléyìí oníyàn ọfọwọ́ kankan rẹ̀ kò sí nǹkan tó burú eléyìí o eléyìí ò kì í ṣe ẹsẹ̀ bẹ́ẹ̀ kéèyàn máa ṣe fún ara yẹn nǹkan tó jẹ́ pé ó jẹ́ èèwọ̀ ni solution fúru ẹni bẹ́ẹ̀ náà ni pé kó lọ mari ẹ̀yìn bá fi lè dé stage báyẹn kó lọ mari ni so lára ẹni tó náà bá ṣe fún wa náà ni pé èyí ò rí tẹ́sì tèèyàn tọ́gbẹ́ owó ẹgbẹ́ bá òfin bá ẹ̀tọ́ rẹ̀ bá pọ̀ ó rí tiwọn náà tọ́gbẹ́ wọn náà kò ní pọ̀ lówó so níbẹ̀ náà ni pé lára nǹkan ó máa tún máa ń dìrọ̀ ọ̀rùn tẹ́yìn bá rí pé kò tẹ́yìn tó máa ṣe masturbation so ẹ̀yà ẹrọ́bìn kan tó yẹ pé olèjọ́dọ̀ gan kò sí tó burú mẹ́wàá pé lọ́dọ̀ tí wọ́n á bí a máa burú olùdarí pé ó ti ní ojú èso méjì so ó sì òun ò ní ní wàhálà lọ títí nípa pé àfẹ́fẹ́ ó sì ní máa dé ẹjọ́ máa da wàhálà lẹ̀ sí àwùjọ so látara bẹ́ẹ̀ kéèyàn sọ́ra láti má da wàhálà lẹ̀ sí ara rẹ̀ kó sì má da wàhálà lẹ̀ sí àwùjọ èèwọ̀ òun náà ni Islam pè é ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn nǹkan kan dọ̀rúrọ̀ kan ló fà á tóbi di pé irú nǹkan báyìí ń ṣẹlẹ̀ so ẹ̀sìn máa ń sábà fojú fò ó so irú ẹ̀ ó lè ṣẹlẹ̀ pé ní wọ́n fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọkùnrin nínú láti hospital so wọ́n á ní pé kó ṣe àwọn nǹkan kan tó yẹ pé yóò jẹ́ pé wọ́n obìnrin nǹkan yẹn gbà lọ́dọ̀ rẹ̀ a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dọ̀rọ̀ rọ̀ lélẹ́yìí kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ so question ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní pé èèyàn mọ́ ọmọ lọ mọ́dúrásà yẹn wá rí pé ọmọ yìí ọmọdé ọ̀rọ̀ mọ́dúrásà gan fún wúlò jọmọ yìí lọ so ìkílẹ̀ yẹn ọ̀kọ́ lọ wò ni pé ṣé madrasa ni wọ́n ti ń hùwà bẹ́ẹ̀ tẹ́tí madrasa yẹn bá ti ń hùwà bẹ́ẹ̀ kọ́mú kó madrasa yẹn wọ́n dé báyìí madrasa náà ti ń hùwà bẹ́ẹ̀ ọmọ tó kọ̀ láti ilé ti ń lọ sí madrasa àìmọye nǹkan ni ó pàdé lójú ọ̀nà láti ní madrasa kótó dé madrasa madrasa ni pé káwọn sọ̀rọ̀ fún pé má ṣe zina o má ṣe báyìí o ó máa lọ rí ni o òun náà ibẹ̀ gangan náà ní kinní yẹn ló ti lè rọmọ yẹn lọ́rùn láti máa ṣàbùrú kéèyàn kúrú pẹ̀ sọ kéèyàn dẹ̀ bá àwọn tó wà madrasa náà sọ̀rọ̀ láti jẹ́ kí wọ́n yí kí wọ́n ṣe ojúṣe wọn nínú àwọn àlámọ̀rí yẹn so kọ́lọ́ba kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so subhanaka allahumma bihamdi shalla la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk